نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من شرور سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شرك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته يقوم لوا أنايك أو مكالين ياتو إني أكو ياجن أنايك آني أولهن تا إن هو شابان أولا من إلى 1438 أنا كنت مولي صلى الله عليه وسلم أو سمي هجرة هرمك مدينة دسل هو يبو إهنايك إيه anyị ewere na enuhua ehe era chitara na 17 ewe nishabe ọnọbịta jihatul islamiyya oiboro da juzi aheki islam li islah alfard wal mujtami agobe oitenyi o likonkonya ate jama dake ere na na rusanawe kaifa nurabi auladina ime milyon koye da kura ebe ini sebo da na wika awara kaze da ikonos subhead na nɔsɛ bɛ asitr wal hijab ɔnɔ bɛ ɔnyin nɛ ɔyisisa kuɛŋo dɛn nɛ mi hijab daake ina je nɔ bɛ ahlak wal adab yani ibira ate amɛmɛ ala ɔkɛ awalan نعود الطفل استعمال اليد اليمنى في الآحاد والآثار أقايبا مكا أويانو إزوي ini oyiro wore fil ahad ije iskene disa wal ato ije ya soyoda wal akal ije yare wal shurb ati je yehu wal kitabata ati soy chere wal diyafa anyi son rodo ga me danyi se iskono soyoda gan yani ay ko wole so soyoda na sai ka wodo gaba munehi doje una dona tanu wa hayo da ko wa so sayon dako wa ta'limihi at-tasmiya awwala kullu am'al ọkịdụwa zụọ ya oyi mitasmiya ya ni bismillah ini oyi nyime abukọrọ ah, hususan anajoji paraki ata'am wa sharab ọnọbe ini oyire wa sharab ati oyihu wa an yakuna qa'idan ijo awe ihu na ya me ko ya ta asai kai oje o arisa ode ihu maka ko ya ta dole asai ka waru se nwoze arisa da arisa nwune hizeze dako an yakula doga ke alhamdulillah wa yuku muriya wa inda intihai ijo meta hono isorari alhamdulillah alladhi tamani hadha wa razaqanihi min ghairi hawli minni wala quwwa man je ije na eme ibudu yan azkar no no ya wa eya ba ngoni toilet do wa ze ke soaka wa jina be wa hune hi soaka wa bomme kai enwu ilimile onon oya wa ngunu zei do me ka ora become part of them ana ka o kulu huwa huwa ijanna sura saka saniyan agwawa ta'awidul walad an nazafa mee ka uyuji wenwu isana na ose to asemasori ki ya ya le no di no asengwa bujan ya dok dosuwo kiri do ba hira because fayakusu asfarihi akido da yani aparige gan fayakusu asfarahu wa yaksilu yadayhi qabla ta'am wa ba'dahu do wari sa do nyina wo o wele monora re hun so meta hun so ri do nyina wo akwa ta'alimihi al-istinja do zoya am metawa wa akhadhu al-waraq ba'da al-bawl aida ko se awe o pipa o wele monora hehin he, he. liyamsahu agobido sinye awil gusl abik bilmai abika daike inyi osita babo nyina irinyi litasihu salatahu agobe esalan do jetere wala yanjusu libasahu agobe da se enyan asore dote aso hehe ndo na do agoka da ko biya ben o hehe nyede nyina ruru do legwo dokita

in ana wike ne nye on me mere kele do se bo da ino kaka na da an ba le ro kono no bo pan da di pono na sha holon mm da ke fa in asarru ala al ana ah, wika o oh, yi ka en ko en wo e blokata ana e ko na me wa ma sabore ko hunan o le kono hunan tarakna al kalam ma'ahum salasata ayam o kadina we ila e ay kale ro wa e ku heta o kudu ko na ka awa nyɔnu ka awo ka wa me simi ka wa me asura yɛ kɔm wana dɔke wala na ze ase datɔ ɔna mɛ ko yɛ ta du le do la hɛ ɔdo wale ma ka yɛ ɔba mɛ ke ori ne ba lɛ ma ka a ɔnyɛ na ma siri yan dɔw saba yɛ ninu wɛdɛ na ma siri yan dama sɔni kɔni bɛ ɔnɔ na dɔ na ɔku ka ni na ɔku ka lɛ ka nyɔnu dɔke rɔbia ɔgɔwuna yani oje wa moda wa kene kwekule na ama na hiyo ka kene kwekule wa ijabati almuadhin bimithli ma yakun okado wa do shohi muadhin emuri mi ile ne muadhin aka wa na ka hiyo emuri mi ile na ka wa asman ke kama amara na rasulullah sallallahu alaihi wasallam bizalik antuma kuntum muli sallallahu alaihi wasallam ame modele na ka إذا سمعتم المؤذن فقولوا بمثل ما يقول المؤذن إجوا أوكي مؤذن ladana يو wa ki enguri mire ya na ka especially ladana na ka ba ya la hiyo we ladana na ka wa ka kana ni ka wa ladana na ka kana wa na kenguri mire ya na ka wala na na ka Allahu akbar di Allahu akbar ki veri eh, na na ka hiyo bo ya telen aya na ka le ko na hiyo da ki Allahu akbar la da ka bi ni kenan الله أكبر الله أكبر الله أكبر الله أكبر دولك الله أكبر الله أكبر yan mani me ko je waya sore ka sore ko la bobe ka ka wa sa e ma ladan ma kan eh, wa bore kan doka summa salat aba bele mono da me ah, salatu ala nabiyya nabi wayo go awre han nabi wa me ko ka ke sallallahu alaihi wasallam lọ́kẹ́ wọ̀dùá ìlwọ̀sílá àti ọ̀yìnbàdúrà ọ̀yìnṣẹ́dẹ̀ ọ̀yìnṣùrùgbọ́dẹ̀ yọ̀ntúnmọ̀rí sọ́ọ́lá alẹ́sálám anábì aláhùmá rọ́bà ha zèhì dáwà ti táàmà wàsọ́lá ti kọ́ ẹ̀mà ilẹ̀ àhẹ́rì. lọ́kẹ́ ọ̀nàmì lọ́lẹ́sẹ̀ ọ̀nàmì aláhùmá rọ́bà ha zèhì ti táàmà ọmọlì ẹ̀wọ́ bàdálẹ̀ hi ọ̀yìnhì ọ̀nàn anáìka ọ̀nàgùn wàsọ́lá sai muhammad alwasila uze walfadila a ta'uban dakwa ba su makaman mahmuda allazi wa atta dowa ko kwete a hana yake on ban ana ke wa mutuna wa ta'ala wa makatata ne hadith imam buhari da ya gofa nare to innaka la tulifu al mi'ad wa riwaya allazi jaa bi hadha da'if ولذلك لم نحتاج به ay ku riwaya nasa innaka la tulifu al-mi'ad e wa bi da'if agwabo di eni dan walam ya walam ya hujja bihi yere basim hujja dake ha misan <clears throat> anatwa ahohe an taj'ala li kulli waladin firashan mustaqillan wa mudhiru wa nyukata je ozikonkonya awodonye beda na naso na ogbe na naikae ono otitu ora ko otitu do man to de don lesa tainan iza amkana okowosi wa ila ana ko man bosi palihafan mustaqilan jeboro ronya chana na kai oro ronya chana na sikwem asai ka be ya ba be china chonyan dak wal afdal ananyu bani hutasisul ghurfatu lil banat anyili hena ka jochi dai ka ijenyen ne ena suni honon wa ghurfatu lil banin da anyili hena ka ijonoru asunanen wa zalika hifzan li ahlakihim wasihati musonobi oyisere yani ibilen ni karakter ni oyego ati lafiya ni nubota na ba meka ase na ayi de ya mudibi kan una especially iye zuyi me ku ahura we wa ko wa ko ahura ezuyi na you isere no we rekodo ko akwa chai na ni zuyi akwa chai na oyego so ono ndure ke ani okokoro lera ezuyi kiki ana na ka enye enye 10 years 12 years dak e eh, ko wele ele ko homosexual don don le ko onoro onoro don le ko skene bere musu this is ezi level of corruption to and nice man ko don because of all those film and that watch entertainment ile nu we kuro ka oroko oro now emi zuzu ya bo ifinyi mero onye nwụ na ihe hedọ pọn kara ije obi na ehida ke na onye ala na-esikọ n'ọzọ onye nwụ na watch fim ije obi na ehida ka onye ala na-esikọ n'ọsọ mi practically so that's why abanyo kata ejona ro ene ale ne nan wa abanyo kata jabo ro swaha na sai kai be ba so ba ben lake sadisan ogo hinon tawiduhu ala an yarme an an yarme awsa alla yarme al awsaha fi tariq je wale me ko yenu

yani je ka mane mane me da isa e ye e mu ka boni shi hụrụ hulo de ne boni kwa e shi na ba hede so kuku rubele ga any society basically the society no should look clean ayego so anyị na e ka ọnụ bi eri dustbin ana ya ko mure wa ke blesi nyima da ye ya wa bi ka e na ajine da da hehe ine hi o na sweater wi ja da ka bo wona <laughs> ni shi hanyi na nwa Hmm. sɛmɛ agogo awo yɛlɛ ka pɔtase pɔtase dudu awo na akɔ tsitsi ba yɛ ɛn eh, pɔtase dudu na awo na bɔrɔ ko neat because by the time mɛ ɔno neat dɔɔ mi ka the society should be healthy because waa bɔ na wa abe na ahe ba ahe o de da ɔkɔ dɔɔ ma dɔɔ kɔɛ yanni ɔra awo dɔɔ wale dɔs de wale ma ɔra tɔ nɛ and dure as i get sick there ka ɛnu bi problem eh, Muhammad Dotti in society, this is sexual hygiene. Wadaka be vaccination. It will not save you from that uh, calamity. Ana mi doke aman mani me ko je o mani ye doke uh, so oke kauji wo no sele wa kono chiranwa merifa ke so ini o izota anaika otodiwiawen duwa shi fe ijuji wa mana na ibnu kokoro e, na na do le ka anyo na ka na za uje ijo e no be sa mo me you should be very watchful about them ìgbọ́n tó mọ́ni sọ́lọ́lọ́ ọ̀lẹ́sọ́lá ọ̀kan náà sọ aládé ni àdókòm àdàbà náà yìí ní áàdì ọ̀rọ̀ náà kàn rí ọ̀rọ̀ náà kàn rí bọ́tà and who has To be a good person ana ndaja hanaja lak anil mar'i la tas'al wa absir qarinuhu fa kullu qarinun bi muqarran yaktadi anil mar'i la tas'al o ko wira su huse huse ni le orono kani ana ri akwa ngode because bed of the same feather flock together abi orono ro da botade akwa ngode be ha mengun sọgọbọ ọnụ nke wa observe oje o were kọrọ lọ jẹ sọmẹdọ nrẹ ọjẹ ọrọ náà láwọ eji ẹjọ sọmẹdọ láwọ jẹ na yẹn na ọbẹ náà náà náà ọnọrọ ọdọ wa ama ẹhẹ ọjẹ sẹ ụjọ jẹ pọrọ nà àfihàn kọrọ ahụ ehi rẹ ọta na ehi dọ dọ behave wani ni skul ya ni janyu wani ele because ejena mana ya ema ni ne hidure ka ye ema na me wait ni skul nothing ani pe o ah, mo na so ya ya eh, ni fi oju e boku omen ya boku ijaben ma anye be ah, eh, na kwa anye e na ko de nyo ya ni ne ehi ka ah this is a very eh, ama ije otin skul so anyị ọ dị hiri ọnọrọ ọrụ hijab that's why our children of nowadays need extra work from us as the father ene ni di ọyịda tụnụ ọhala anyị ka as a father onye nke nwoke anyị ka eji m ememme ọmọ mẹ yàrá ní skul because yóò rọ ọrọ ọyìn ní ìjọ tí ní skul dọ ìjẹ àbọnọkì anáàkú ẹ dọ ní tádà ọkọ àwọn ọdẹ that's why it is very important kai asọ ilẹ̀ yà ọ̀tá iné ìkẹ́nẹ̀ ọ̀rọ̀ rẹ̀ mọ̀nú wa ọ̀bùzọ̀ bá ní iné ìjẹ́ ní dọ̀tàn wọ́n sẹ́kọ̀ nyọ̀tọ̀ ìjẹ́ ní dọ̀tàn wọ́n ayé wẹ̀ wẹ̀ lẹ̀ ọ̀hábí because of you are and you need to guide her rahim dɔki saaminan ana tɔ ɔho hinta التسليم على الأولاد في البيت والشارع أنا بين أي سلام على الأولاد جيزي إني هاوين والشارع أبكينو كوكولو والصاب أبكيني ساهو باللفظ الوكاية السلام عليكم ورحمة الله وبركاته أي ها وبيتوني أتي أيام بومولي أتي لسوي ذن يعني جيبي وجيبي وهي نهي وجيبي وهي نانا yɛbɛ nɛ salama oye ko anyu kɔsɔ ne b'a fɛ to awɔ ka ebe tu dɛ ka ɲɛ nɛnɛ ko ee k'a ka salamu aleykum dɛ oye ko nka o kɔnɔn asalamu aleykum a duwɛrin ha o bɛ tu ɔsɔ kɔni waana wani tu ado wɔyɛ kɔɔ ɲɛ da ka salamu aleykum duli k'i yɛlɛ siri o ka ne bɛ tu dɛ wɔyɛ ɲɛ for sɛyi ni ɲɛ nɔ nɔ ɔnu wɔyɛ ɲɛ na nye ka kasara kwara nye na uh, isa wa greeting amma je ai ka salamo e ngo mi ko asana nan aduwa bin wa ka nye ne sabahul hayr nye ne we ewe ewe nda na we bire na ka sa na me nye no non o ko sanyi ah <laughs> nyara odo even ku good morning ìjẹnyìmọ́nì nínú ọ̀nà mẹ́kọ̀ so na tó yìí ẹ̀rọ̀kọ̀ asáìka yẹ ewu ezike ìjẹ ni tuwa sálámà wa asalaamu alaykum wa rahmatulah lẹ́kọ̀ alaykum salaam wa rahmatulah wa barakatu lẹ́kọ̀ kọ́ ẹ̀kọ́ wa kàkì yẹn lẹ́sẹ̀ tọ́ ọ. oyire wa ni sábà ni malasi àbí ni skul amma wai raba kwai eh bu zu yo ko wa yan sanan maka na ko to a gobe eh zan wai le do ba ko jo ben sai ko kaka assalamu alaikum dai ka ba halu so ben ai a hu le do ko asu ke ba ya ba me idu mo na ka da ka ba da yin le da bi men sai ai le da bi dokita sai an agohina tawsiyatul tawsiyatul walad bil ihsan ila al jiran wa adam izaihi ono bi oiki ujono ini ke ene moidahi anukokoro na ni laba be ọrụ ora anukokoro asa ka iwo za bo abanu kokoro bo ne yanwa o na goro de yanwa non don tumu sallallahu alaihi wasallam okay wallahi la yumin odono odo we nawe man la jarahu bi wa ike na kai unni bana aya no bu no nyanwo ko twela ana wa ana our dawa are not progressive yani dawa ni ya me ze do wa se dawa me because we re koronon da ka oke eh, udiwi arun we ku wo chire hu na ti jamani ene ya chi sada ene ki ha otu tu wa da ere agudiya no ayano me wakwa mwasi ya da kakule kakule de aroho ayene ndo hewa do do lena za maton mama ka da kora huni shiriku so ba mele me ana because you don't have good character at least where ko shora they should be able to testify ka ozono no good that is not about money oh how you related with people elra da me zengu kwa du seleka ozo ozo mawe du sehini do se kwa anyi so ipadaki ana nun fa mori sallallahu alaihi wasallam okay la tahtakiran min amri ma'ruf shay'an walau an talqa ha ka bi talqi waji asanya na ikawa sheyo inire oy kaya da kodo mi bluboro oda kare ay kawa garu ko mori hono wa iliye na ikon warahi nun fa mori sallallahu alaihi wasallam okitabasumuke fi wajhi ahika sodako o imani nyinyi ni yono huwa wanabuku muri sadakowin wenyi saso ya ma ma mawe mahulene doke ta, uh, ashiron tawidul walad ono kale oyi ko yuje ngo asabe e, e, ikramu dayf wa ihtiramihi o yiddu banya odoga odoga o manibe adai kawe bela ka odoga we he odoje ka enwe sida kadana ka adamu watu he ka wen ebodule ka ka chegede chegede wa anya anya ro na ko ya koro non wa ho ni gate ni duwe ho na beja le bere we ne ko basi ko so pawen dadu ho le ko lo do wa zo do wale man ni da de ve ile we nyo ne tuwe salamu alaykum ele gwe tuwe ile lo ka ene to san wa ngozen so mi je ka ene man le ko zo we they should give them respect oye ko aduba adubanye wa وتقديم ضيافة له dɛsɛ sisana mɛ kɔrɔ gana dɛsɛ ti dɔbi de yɔ ɛfɔ nɔ nyɔngu wɛlɛ ka ɛ ala bɛ ehinya kɔ ndɔ ka ehinya kɔ na wɔni ka ɔsɛ ɔsɛ make sure ka yɔ nɔ sage yɔ da sɛ enyi sɔmɔ n'ayi ka yɛ dure ko yɔ nɔ ɔra ɔra mɛ anayi ka yɛ wɔdɔ wɛlɛ ka ada so esi yɛ na ndɔ ka ada mo esi na ndɔ ka ada mo ka kasɔ da bi da na na jin ana yɛ tɔ tɔ no ma fɔ ma ni. naam loke ila sana bana na al jihad wa shaja'a ono be oy masowore at dawzi wa uh, bai sumu je dai ka iku banyan naam okay awalan oni baba yafaddilu tahsisu jalsatul usra okay anyo yani yafassil tahsis da manager da ni separate class ana anaike a mani ni for the family ani osi ozi da da don waya te ولتلاميذ أو كستودنت يقرأ فيها المعلم كتابا دي أنوية داكا وانيمو دونا مدوني وانيكي wẹ́rù ṣe yé wọn àti nìkẹ́ wàá dọ́là kò tí kyẹn ọ ẹ wọ́ta wọ́n múlò ọ̀rọ̀ ẹ̀yìn mọ́nà ìka ẹ̀ wá sí mú àti wa. ọ̀nà ndọ́kì dáhìn kì ọ̀nà yẹ dáàdọ̀ ẹ̀ wá kìtàbà fèsì rọ̀tì rọ̀sùlù ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ sálàm yẹn ìwé aná ìka bá tẹ̀lé ẹ̀yìn sí rọ̀tì rọ̀sùlù ẹ̀ sálàm lè làtfàlì. itọkpa anaghịkị ọntụ mmiri sọlọ ebe ọnụ na mee ya <laughs> memere wo enyi dan because ka ezu ya isọni sị ma ezu ya ma ndị ya dị kuzi enu ma anyị zu ya nara aka emebi ozu eyi bụ ekwukwura na ihire son emebi ozu eyi hadisi then anyanwụ mmewa daika uwe nọrọ bi na ịkọsị ịtọpọntụ mmiri sọrọ lọrọ sọlọm wasiratu sahaba ati ịtọpasị abịa ni rọja allahu anhu mu ardọ then awa wele mọ nọ especially to the sisters there yẹ ịtọpị ọsọntụ mmiri sọrọ lọrọ sọlọm ẹnyanwụ hịọ wẹrẹ ka nyanwụ to ayọ kẹ n'ewu sọntụ mmiri sọrọ lọrọ sọlọm wọn nyanwụ kaị na nasa kaị wa kaka amị ka kẹ n'ewu sọntụ mmiri ọ nọrọ ọrụ ayẹ. ọdịja ọnụlị aisha juwe kwe usa na waya ọdala nya ajọ ile kada ka ebon kinu amina ebi na sonto mori oyi nan oye ko so jabe mani topono liya alamu annahu alqaid shuja agobe den ne kai onto mori sallallahu alaihi wasallam ono wi commander e na ka enne nya ibi ku mori o ma ya dai ka onya ko okun وأن الصحابة أولى سبيل رضي الله عنه وأرضاه كأبي بكر إلمي أبي بكر وعمر أتي عمر وعثمان أتي عثمان وعلي أتي علي ومعاوية أتي معاوية فتحوا بلادنا إن نذكرين أنا مسألة رسول يعني إسلامك إسلام متويبان أيوة يعني ليه ìkànnì tó mọ̀rí sọ̀rọ̀ alẹ́ sálám ọ̀pàwà dẹ́nrẹ́kọ́ àgànnì dá àwọn náà náà wàkàánú sábàbà fi hìdáyàtì náà ẹnẹ́rì sábàbí anaika oiburu juzi utu ibon doki wantasaru bisababi imanihim dumu subhanahu wa ta'ala dogo wa wasame bisababi imanihim agobi oido anaika enenyi oido wono oda ekunyi anami koko muri e inu wahala ene ina na ajini na abresoen numuri kwa kana haqqan alaina nasrul mu'minin yani hakki obe tora le suka ya koko muri wa But the question is that uh, aina al-mu'minun. Okomuri anaka gobo idehi. Oh, you go, are Muslim, are Muslim of today's behaving like Muslims? You might find few, few when I say, hey, eh, I try to become a righteous Muslim, but the majority of the Muslims are nowhere to found. yani kasiro min almuslimin yantasibuna ila alislami fakot yani ọrụ ọrụ nnukwu omori bema n'izu enwe n'igi islam kenen yani ladehim uh, ismul, isla, uh, ismul muslim walakin ahlakum ahlakul kufar ẹnu ẹni lè kó mori àmà ìbílẹ̀ ẹni lè bìrì ká ìrìn ọ̀nà lórí ká yahudi ẹni kó mori àkùrẹ́kọ́ wa kọ́ ọ̀nyá délé mori dẹ́ àwọ̀ àbáhà ló kó mori ọ̀nyá kàákẹ́ àníbi ẹ̀ náà kàákẹ́ ẹni bá wẹ̀ ọ́n ní hà nde woni yakun dubina ta yuru wireta aturi wati a atreta da hanka ya muslim ya abdullah fa innal yahud ya tabi min wara ta'al fa qatalahum e wono ko mori e wono ri mori an yahudi na ta yele mamedan bedo wa bawo di yahudi ka ani be ono man ka ida da kana mewe ngona non mewe ne we weche ya huchi ga we huchi gani ye weche we weche ya sare ka wa sare ka sabe sonu su beta da na zuri ka onyango wa wo ne so asabi radiyallahu anhum warda agube oyi dowo na ikenne do ono mi dure kai a disobedience do mori se sozowa kama hasala fi uh, fi ghazwat al-uhud asman kama men ne ko uhud man jailan ne ne ne 50 yani bare o ke huna ne ne ye huna la so ho don na de ho don do fi wuyani yete tuwa da dawwa da dawwa da nyidon tumul sallam na wata tuna wa ne rekonon sabawa okumuni yeah we are not like yahud oh no dule in this economic recession economic situation economic incapacitation ono oh, ina na ajin seme eh, agobe kokomuri ene eh, they are not living to the standard as a muslim dai hiwa kai ozo oh, ni sunna nan sunan yahudi ana ka ijana na be odo mori tete do mori no zewa falamma nasu ma zukiru be fatahna alaihim abwaaba kulli shay emere ya isana ko mo sona wa taala asewa aitama so mori mewa fatahna alaihim abwaaba kulli shay Umar subhanahu wa ta'ala don nuzi a bisa sabewan yani technology bayan science bayan computer bayan ana lule ka bisa sabe kuwatu siyasa kuwatu iktisadiya kuwatu teknolojiwiya biyadi man biyadi yahud hatta idha farihu bima utu ijennehi na na isana kenera nyabo sai muri amewa ahaznahum baktatan fa idahum mublisun Allah subhanahu wa ta'ala don izawa hwe ijenno eniru kenera enera succeed ya kunyi sa happen amma sunni au kumuriya wa man arada an zikiri fa inna lahu ma'ishatan danka ohun ye jisi hu ni aita mayo mo sona wa ta'ala kitab wa sunna dun jisi hu nan dai kai enizo ye kwa so mukoron so anye ma'ishatan danka hana ka eho ana do halene ne we so ari ajin ونشره يوم القيامة أما على بها كوتاكو يوم القيامة دا كبويا قال ربي لما حشرتني أما وقد كنت بصيرا سمدوها مكوتة دا كبويا من مين هون ميلتة قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى آية يوتي يتبتو duhe na gwa wajinu ne iri he ono no me duhe kuleten mule na wada sanyu monisa sihe mo subhanahu wa ta'ala eno menyenye so mulmuna wa ta'ala ono de yasabe ne roja Allahu anhum bi kuwati imani agobe oyi do anaika enne do wa kitaluhum awlamono de kure kutuzo murin it's not about iman fakat labuda an tajtahid wa bedo masowore wa amalihim ate okolene bil qur'an wa sunna oyi mena ba meyo den mɛ asuman ko mɔ sɔnna ta taala o mɛ sɔbɛ ni qur'an n tun mɔri salam o mɛ juwali ni sunan ana wa kure ko a so a ka a ah, ya kure ku bura nemle ko anyi moto de se ko mm faqatilu fi sabilillahi alladhina yuqatilunakum wa kure ko tuzo mɔri fi sabilillahi laysa fi sabili nafsik laysa li gharadi dunya ewa bwe ngwa ewa gugu hanan fakatilu fi sabilillah wa kure kutozo muri enu mebele kure kwa bora kana wa e wa han eye alladhina yuqatilunakum ena ke wala amadu muri kai wala ta'tadu wa wa kure kwa no asuma ne me asune tuke malasi de tacho te du gwebulu bi wa heta do ranada sama inna allaha la yuhibbul mu'tadin

ono bi modele ni ne yire haman isun tu muri sallallahu alaihi wasallam o mele ya masawre kene me agoka a aisha radhiyallahu anha ibn tu muri sallallahu alaihi wasallam ka hulqul qur'an yani bana qur'an wa innaka la ala hulukin azim muhammad bin wa ta'ala ora mi benu ka untu muri sallallahu alaihi wasallam onyo ni bilana ka iblono iblo demwa iblo na ki iblo kuma kuma wa ana lure ki ahon to muri se dok aksaru ma yudhilu an-nas al-janna taqwallahi wa husnul hulk isana ba me ko do ro ro sana ko ro ro ro hinal janna sabe o yin ngo humo subhanahu wa ta'ala awale mona ya as-salat la husnul hulk o yin bilburu o yin bilburu ya da wahsan kama ahsana Allahu ilayk wa mi biriboro hiya asman kuma subhanahu wa ta'ala on mere mo izire ni yana ka wa intaud ni mata allah la to su wa zalika en umme ana ko mo subhanahu wa o me wezo zalika dake tarbiyatul aulad ala shaja'a yani uji upa do nyaebe oye ko asai oje o me o me jina to e kana danya isa do ko ko wa ne tumi no no isa sa wa iji wana kan ne duko jono huna yon oye ko on school that's zion da ka wa dole no nya ne huse iji ne hilahe adadi ibrahim beat me for school iji wana kan ne kini ibrahim ne beat anu ne duko ibrahim na ko wo ka wa mu ne wal amru bil ma'ruf ati wa pawa e eh, ka ya da ko eri ko da anyu ola mudivi en ayale ko da mele e ka e ka da e ko da mele wan nahi anil munkar de yo da hunu dibi wa an la yakhafu ila allah asiri yanwa aki umur subhanahu wa ta'ala po wa do wa man me waka zunu za yanwa no no ono bo wa ta'ala do wala tahwifuhum bil akazib e boro kai e wa wal awham abika ile na ika ibajawe ndoka anyokuku okukwe na ika ochoda awo zulam abika onuka huma eh, eh, eh, do achito hodi chianwa oji wo manleke eto hodi kana do say no because oluka ito mini hodi na anyu sawa don doke thalithan an an tugrisu fil awlad jewi chili tini emu ezi حب الانتقام من اليهود والصليبيين والظالمين يعني هون أنا أنا هبونو هون في يهودي أنا إكا أنا أتزنا إكا مهونا أنا سكتا دي مسجد الأقصى إجي وابرا سيزو وكا أني بيون بابا لن ينبي يهودين because ولن ترد عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم يهودين لأن النصارى أنبي هنا يرو أكا وساسي أزنن ana wallahi abu halin na haina yahudi ene man create ene man design we kure ye ko du ye ko ke o ida ku hi e awo chi chelsea on manchester not the weekend na zo ko dure ka e iraho e ya ngunere dai ka life is full of entertainment dai film tom and jerry sai sai dai ko na ku ku yeta ne islamic cartoon ne ko mo ran ma so re kan me dure ka dai oje wa Tom and Jerry amma ya e aliyan su meya sagoba onin ki ya mani me ke ne their enemy number one ba da shaitan doka wa inna na do ase zo ka awere zuya mu haye sayuharriruna filistin wal qudus eba ha ebe frian yani palestine onre masjidul aqsa hinama yarji'una ila ta'lim al-islam ejen ne vanni oyina kosi islam deye islam borun kasiro min alladhina yantasibuna ila al-islam al-yawm ezawro rona ka ezugi islam ajin enne ma hakikatu al-islam gbedure zoe ehuna dure ejenye ne emema ne ruwa hinu bora do ka kawa anya do do

otu ka maga na ọkụ hapụ akwụnyere so that's a man lacking knowledge of islam and that's a nye that's a as an ka emu eche nọ there's a me anaghị saka ya na ụmụ mama pa ada wa ụmụ mama pa ya da ojo na marriage ya that's a da da ke ọ pa ke na pa da re hụrụ

maana me ke enne ije ne ban islam wal jihadu fi sabilillah atoy ku jihad to mori wallahi jihad na ago ke le bo ra kwa no me zin no hore ya anyi do ka do e za do because da bana ko li da kan ago we na nyi film nama kuntu ka ويقتل همية آه كورا كوا كوا آه عند من من من ويقتل ليرى مكانه ده يعني كورا كوا كوا رهان أي ذلك في سبيل الله إلى نبي نجي هذا نقول من قاتل لتكون كلمة الله هي الأولياء فهو في سبيل الله أنا أقول لك وقوة لي مريد شوا هلا أظن أنا أقول لك تقول مريد سبحانه وتعالى بتنظر ila alamu islam aliyam kani the word of islam ajin ukumuri ukumuri akwan wore kon ukumuri ukumuri awan wa han yani aina ila el kalimatullah fi ukumuri na wore kamere ye ukumuri ole arho ni de ya wa han yana da be read do ka yawa da woda ka hulawe to gutu awen iduwa hawa fi da ka muri na fakɔtilu lɛzina yaluna na kofa waa wɔɔni ɔna gɔrɔ nu kaawiri aru wɔɔna gɔrɔ ni kaawiri nɔ mi dɛnu wɔɔni. then how ana we cannot man how do we go back to the teaching of islam doke wasayansuruna bi iznillah ana we ka enne man ba ninan umu zona wa taala oba magowo tora wa ile suzo muri doke robe an

na enwere imi kaset maka alias umeya let us read alias umeya let us pray abọrọ anyị zaki adventure and the like na ebekwu mmiri anyị dịwa bẹ́ẹ̀rẹ̀ mẹ́ cartoon ẹ̀ sọ́dọ̀ mẹ́ bẹ́ẹ̀rẹ̀ mẹ́ asọ́mọ̀ nke in form of tom and jerry àwọn ama ẹsẹ̀ nínú lórí ká ẹ̀yà ká kọ́lá rasul ntú mmiri ọ̀ma ni kàkìjì wà wà má nà àmà sọ́n ànọ́mọ̀rọ̀ kọ̀ ya wẹ́rẹ́ alias wẹ́rẹ́ tom and jerry àbúmọ̀ ní mi sọ wọ́ọ̀chán bẹ́ẹ̀ tom and bẹ́ẹ̀ bègìdì pọ̀rọ̀ bẹ́ẹ̀ dọ̀ngù pọ̀rọ̀ nù. soji wa wo chanda ka won rap ko nyala nuko ko ngune hizi because uh, to ma to mi ne tu jare di jare tu to ko je an anai kai on wa wa he obe anai ke o oh, o oh, my pani ini eh, islam mu je ne nyembere ka akamane ka allah rabbuna da bai kai ri ni de asadu ri ni be do oye ko doke wahe murima mislu silsilatu kisasun alquran karim apejuwe yani chain oy tutura itope alquran da manu form itope quran itope ne benen da manu ko be rin yin wa siratu nabawiyya atisira nabi wa wa abtalu sahaba atasabi emurimi khalid ibn walid emurimi umar ibn khattab radiyallahu anhum wa arda so anyi fi men anyi wona chere na ndo ada kawa kayo je wa anyi fi men da ikane yeren dɔke washujanu min muslimin ati ɛrɛna yi ka ɛnɛ nya ye ilim komori mislo kita emuli mi uwe awala na nipa panchama ilu muhammadiya uwe na yi ka ɔɔ kɔɔgo irai muhammad wa halaku nabawiya ati bila nebi wa dabi islamiya ata mi mi bila ni islam dɔke saniya uwe ho wɔn na yi ka ɔhɛlɛn alakidatu islamiya min alkitabi wa tu sahiha yani akido komori anase ho ni Eh, sun eh, we ana a asuna na ke o jetere doke eh, palisa no gota min bada'il qisas an-nabawi as-sahih ohime ini to pan ni bi na ka so ile agwe aruru ana ana aruhu ni mu ruru hin le non abana malanye kaseta na ka oje wa izuri e they can be watching that one e nwere ke yire awo e we ka e nanyi ahanure ke ya anything de ya jo ono we ru ọrụ ọrụ wa na ụdọ do wọchị watch fim film kunyan dure omekwa omekwa ajahe nko ponya ke no man le bana tanwa be a ah, eh, onya do ekwa nya do te dure ko le kwa mo pe ri mo no ye o ya fe arega e we ye le wa ne because ka display ọkabiru lwalidain onye mebiri gborohi onye ọnrada oke iza arọta naja fi dunya wal ahira fa mal bil wasiyati al atiya oke ji wes kawa ha ine ha ati ekoyo dele ma mukoro lele wasiya lele onoke kana ke aban awalan oni papan hatib walidayka bi adab wala takul lahumā uffin wa kare onye wonradao wa kare wa lele sokahi lere oisede asunyi mɔnu sɛ kaa wa ka ŋmɛ ɔduwe nuwo yi ɔkale do ka tum do ana ɔke wala tanharuma asunokua asunyi ɔnya ɔna da mɔmɔ akale da yɛ e koporo ka ada yi e jisina ya ti de ɔnya mi kura ka kore ɔnya mi silɛ silɛ do sɛ ɔba na don't do that wakulahuma kɔwulan karima waba kaa yi wayɔ. ilẹ̀ anáyíká yìí e ọ̀ọ́nù gbani with honor, with respect dɔkisa niyan agoba ati walidaika daima fi gairi masiya wasa sanya wana dawo ina bume amma ayi bɛ kɛ wa ilu mori bi fala ta'atul mahlum fi masiyatil halik ago ke enyi oy sa sayuna duwasna ilu mori subhanahu wa ta'ala ala tuno no enema sobore wa in jahadaka la tushrik ma laysa laka bihi ilm fala tutihuma wa sahibuhuma fi dunya ma'rufa enema sobore ka wa guturu muri wa misawali umu subhanahu wa ta'ala onu wa enyo ya na susa sawa amma da mane yan ine hunun wa mai zaka wana doki salisan ago ta talatta bi walidayka wala tabas bi wajhihima akwat renwe onyawa na dawa asanyo mona kai onyawa na dawa kale wa ya tu bonya dia wo kata wa am en en me ai nyile ya nakene bele ka guke ya wa rira da konya na ka and it's very be simple to them doke wala tuhaddiku nazar ilayhima godiban yani asure me afanya wa kale da ka udwa nyi mmele

sele asu de kowre ana kai oba zama doke wa sharafa huma do wa do bani ye enaiwa mhm satra tsada wa maluma ati ugwa enaiwa wala tahu shay'an biduni iznihima asanyi sanuna sihunu gwe ni da sasa ya da tatawa ewela ewura ka aka wa shasa ikai wenehi anyi da ushe ka do ka ah chokmonia chokmonia we dase tell e wale na da wale se 1000 do ato 1000 ni ni ni do ke buyo ke hida de yon asoso aka e se yo dase tell doke ha misan imalu ma yasurruhuma walau min gairi amru amruhuma akwa mele anai ko be hini wai e. odakale asai kene modano ka wa men kalhidmati asman ke oye gowawa wa shira lawazim abisana ikai huna ndu bujan school danye ke yana ka wanye donya winere kai wara he kisabu kono wa sin school ori donu winere di anye ke yana to wara he yan this lawazim bezuge on is important ka wa melenen do bana ayara bana hora ina kai donya winere kai donu du kan mai teke wa sho he o ah, da bi school wa bana na sho he dake wal ijtihadu fi talab al ilm do wa masabari no iko so ye sai ka basu ni school la go go ko wa do ni dake sadisan anato ahu non shawiru humma fi amalik kullaha wa sinini yogene abele ile koraw ka ama so koro ma han me kama ka oni ka sure to anene wa tazir lahuma dogi be ni excuse iza tarota al-muhalifa ana kile ne sebe ana ojiri dola babu ko wajuwanye ndo kaka adam erika ile onu sebe ana ko me anyan so mukoro amma anye ile yosa aka sele non mukoro em katana na ina ne you give them good reason asa ikaye amma ka kana ka adam ile no aka na da ko so mukoro adam se chauna se chauna se chauna ndo wana mm explain to them in a good way in a respectful way dɔn nyɛmba ile ya alimukɔrɔ amadu le ka ɛɛba ma dɔke saabe an ajaba ni da ahoma musra an be waji mutabasim akwa tuohi ɛnɛhio ɛma ne ho se tuohi ehe wana gara wa asai ka ɛ duwa ka anyinyi rere fa asai ka mɛ ɛhio no ka adamu mɛlɛ ka on ko wa na gero ai kuma na kuma ya zewa wa do na dai ka yule ka adam ma ah, ni suka ma meon ma ko wa hem ini gudwe doke ko elan dai ka ka ka na'am ya umme wa wa ya abi eh eme adam o eme onyam dok wala takun asura ka ya baba wa mama asura ka ka papa baba sasa mama o ka fa ya kalimatu ajnabiya o tan wa tire ajnabiya onya waya da ke birawon nya wa ni bira ka ka onyam ani bira na he onyam so na he mama why ko no like him oye ko ko awon nya nya e je na na he onya awon ke mama le like wa he mama awon nya nya e je na na he onya onyam onyam onyam awon na ni odona be dolo no na he mama no

awa bele mena lare sɛ tete asɔ ika yi ɔmi la sɛ tete ɔna ikɔ ɔnɔ nya ɔtɔ ɛbin ɔna da ɔtɔ ɛbin wɛ kure wɛ nubolo wɛ kɔ akɔwa do tse ikore wa dɔkita se an laatu jadilo huma wala tuhɔte o huma wa hawil bi adab an tubayin la huma asɔwab ɔke asɔrɔ ɛbere wa ma hankata asɛwɔrɔ nya do ka adame wɛ kuwe ya kare wa o yɛrɛ kɛnɛ asure bere wa mahankata asure ga ka adam ile no kan wa ka nyi ya na dam okay how how will o ka masore bi adab lele ibro ibro ame me me bloboro an to bajin lahuma sawa ini ka wa wa anajere na na me kaka ujo wa na nyan ka sada kaka adam ya nyi ni islam akale kwa kule mm ka adam wa ka no me ka ujo no wa adano awradano de mane koda waika ujano no ko yaka mane nyele duta mwa mele waka waika an islam me kaina ne yani bi slobe hasan wala asiran anatwa e wala tu aniduhuma wala tarfa sautaka alaihima okay asura e mere roka temu hiwa don't be stubborn asura lele kurunwa ohere alaika e euronya wa kale e euroda wa kale ai kunwa onako ya bebene dɔk wan sit li hadisihima kukuli nu jana e ba kare ya sai kai enera ka adam o adam ni ko be finish adam o adam ya kuma allow them to finish then anyu so nya ka do tan ka yawa dɔk wa ta'addab ma ahuma duwan ni so ka hirowa wala tuzi ahada ihwatika ikraman li walidayk ase anyo no ho wa ona ka iwa ko digi odu etu aseme o isi dubanye onyawa na dawo

the heart of a father and mother ka o nyang mana kare yo nyaran e mi ye hedo mana man me suwa wana ba han e ko let them be happy ka anyi unity anyi peace ina aka na one ara ka e e uno yozi da da da ve bigidi ngune hire de ja bigidi da ra to ho twem then how do you want your mother and father to feel what will become of them when they have departed this world so okay asun mere anaika ọwa meka ọbẹzamaiwa inire ọnyara in hajj in hado ila walidaika iza dahola alaika wa qabbala rasahuma yani adawa manu ngwehi anyawa adawa manu ngwehi bitu se kwete asaika e boye ato na ga ka nyam nyase eh ha osayo awe ato le fubede do onyawa wena ome mu ihe abodo se kwete do se so manu so go lewe ka do nye na nyu me me na ka do nye ka ozi agwa le me ke owe me ene umanu wa manu me ka da wa nya dai ka da umebe wele ba kwete do akwo wele ba se kwete do wa gele ka da ma nwe hiwe e o wa ndoje odoje ka ada ka ka wa we se do we call do we do mani ezige da ne kene himre sen da bo so ko ro kume do da ga nuju on ma ja zi hewo naam okay saniya ashara anatwa urewa sa'id ummuke ummuka fil bayt wa gonya wo inehi baraka wonoro na wa wonye na yo ami babi aula onya wa mesa mutu aini kishi na so abo ya teja asho me da rehe ko washo awu konya wo kure ka duro ko all is well all is not well why do why either man here lawe unyara doko akaka eh, me time no me me konya mo afeto ahe na it is too late yani wa gonya wo inehi wala tataahar fi musaidati abika fi amali asurere asurere za tulete ini oyi goda wo inu koran wanya da da dalen da

dɔke euh, salisa ashara la tusaffir iza lam ya'zana laka walau li amriham o ka suhurehi ana ko nyawo na daw en ne shi te o daga da anon non ele ga na ka onyu ban o ka fa in fa in tararta fa tazir lahum o ka na kele non o anyu kata we ku me anyu so nyam ko du give any excuse ka ada so kwa mi pe do na du bu malayewa dɔke we be su ya wala tafta'u rasailuka anhuma yani asul no manu especially umi leto iche lona kala wa hura ko le no konya mi kamara ho anya nwa dahi nwa rasun adame adam wa anyu ma kala wa they, they should know that uh, you have concern for them wa fi wa hure here banon doke rabi ashara la tadhul alayhima biduni izni asun we hituwa da ka obon we hitaba ni da wa gale nya we ka yo ka ye do ga be nya da wa be o si gale te do se chodo wa ile da do ana la sema loke anajo te baraki woto no mehima wara wara hatihima umana ka e ase swara umana se to ho anaika ben leska sa da digeni na asuna da ka ba ben leka wa hori sasa we nya tayne ala ne ha mi sa asara anatoyo idza kunta mubtali bi tadhin fala tadhan amamahum ana bika wai wai ne da mare uhu shigan muje da mare ka wai zuhu ni shiga asura ya bi jani da no wa ma le gwa do be ko kawa do wa dare ku he asura bi jani ani shigo ho na ku da do be su ka dake sadisa asara la tatanawwalu ta'ama qablahum asura yalisa e sa, nda mesa da urare jo aweta do ko kakwana wana ya dawa no nyawo wa karamahum fi ta'am wa sharab wa do banye wa in sori atoihu yani wele ya bayari hadisa na ni riyadu salihin ina na na ka enne ngunu te ha dile tazina ngo kunya ina ne ona gwa ona ojine o hula bini wa kamere wa si no se dando se wa dobi tukere aso some do ko wo shodi iji on se sune iji sune o se wa ke wa dan reda dame kan muri on ya dake la takzib alaihima asure cece na yaba e, wala tulamuhuma idza amala amala la yujibu asure tuwa huwa ennemere ana kire no nwe ngame eh mai kai son abebe mono nuchi yan ala kai ono ro kono kono na yate asule na asule ne chile television ne do izu kata ne hua don se tu hua kai ne television eh, eh. eh. na bi yani che omuri oke che dake samina asara la tafaddu zawjatuka aw waladuka alaihim asudu banyi oseo anri eje otora ile so watlub ridahuma qabla kulli qabla kulli shay we si ayo hinne ni to de abisa sabe faridol farida allah farid farid faridol walidain okay awele ayo hinne o mo subhanahu wa ta'ala o hinne faridol al walidain o hinne ayo hinne oni on lada wa sohtihi fi sohtihi madayu du mo do ni ayo do na ewan okay tasa ashara la tajlis fi makan ala minhuma asore ya ato dai ka ile wo ya ato ono ne ba ne na ewan da da wini dai ka ile ho agowe we wo ko wa le una akushinchi e ode ngda onye do we nan mm a have na ben ko ete dai e kena ya ato na kuku ya ato ne teso dake wala tamudu rijlaika fi hadratihima mutakabbir asore tanwa asore tanahu asoma ntana ho wa bɛgya ne da ka yɛ eh, so kata ŋɔ wɔ tana ne sɛ ka ɛyɛ abɛ wakara wa kori wa yɛ tɔ bɛgya wa yɛ to wita adab dɔ wɔ tana ho dɔ ayi ka yɛ bɛn ne koko wa ka yɛ wɔ tana ho wa yɛ tɛn donc isurun la tukabir la tukabir fil intisabi ila abika wala kunta mu'azifan kabira aso mele so ka sura mele so ka tɛn ini oyi bɛ ŋɔ na ge o ayi ka ɛna wa da wa ɔnɔ nyaa o de ka de ayi ka ɔkɔrɔ ɔfisɔ akaka commissioner minister senator ọ̀nà ọ̀rọ̀ ká yà sẹ́kẹ̀ ọ̀ mẹ́yà don't neglect them and so kó kaka yẹ ọ̀rọ̀ náà wà dáhùn wẹ́lẹ́ ka ọ̀nyà wà wẹ́lẹ́ wà àgọ́ àní ojú ẹni náà wẹ́lẹ́ èdò ka ọ̀nyí jáfàrí lọ́rọ̀ àná àgbẹ̀dẹ̀ kú èrè ka ọ̀nà wà náà mú jẹun kú èrè ka ní ojú ẹni rà iná dọ́kọ̀ wàhazar àǹtàǹkùrù màrúfà ọ̀hún mà ọ̀kẹ́. mi ale sere asanye o izana na kawe asanye monu siri je ka adame ono so tini school ndo aka so me maka aya ume me na academy hu ni secondary me primary school ume ma mo na ma se ke ibu ma me wangu ni secondary school me ma tu tara no change mi da yo yo kuma bo we tizizi abe nyima de we lo kai wa be na tu no ume me dake autozihima wala bi kalima o o ko ha na wadu ko kata o daga ko chire kana mami don't do that dake hadi wa ishurun la tabhal bin nafakati ala walidaika hata yashkawak okay asure che mwenya ni sisa nya wa dawa ini oisi sore wa ene yare ko ni tudikaye ene ibo ko complain ka iji mono no mana ode ke en sa se on nyalo bo ya buje do wale on okay fa hadha arun alay osano ilisu dibiya kamin amania wasatara zalika min auladik ewulebe eleini jeo fakama tadinu tudan wa mimikeza abama mbehi ewuleba ya do ewo konye deje unyaka henu mawa wa ho zikasasa ne bawa e ne tuoyi doke e. ثانية وعشرون أكثر من زيارة والديك وتقديم الهداية لهما وهورا مير وهورا نيها نيوان رداو ومن ندا ني جيفت نورا سي نورا هي نايوا ايدا كا دا هي بجني بابا غوغو اي سنو واي كا الليل به هناي واشكرهما على تربيتك وتعبهم عليك دوا كوا وا اني اوي بنه باوكا مكومريا با انا كا نو مامدو ماني فامن ميمنا يعني Ate ati oyin wenwene nwen agoba ude jale duwe suni ilaho eze isa miune aka ni abenwa pole enyi sele da bo jale tite dake wa tabir bi auladik wa ma tukasihi ma'ahum de wa irano wa ma ni ro especially wa ma we re ka nke a eji onu ma da muhala da ya kodo wa nya isa ijen ukolele kwele ngone sune polo kene akolele usikale nụ. ɛwɔ niile lele ro ka nka ana ŋmɛrɛ mɛ wɔn na daawu nani wọn yìí ko ìjẹni do o especially ẹ̀yẹ lẹ lórí ko yé o dọ kọ na sọ̀rọ̀ àjẹ wàá obodo yà tó wẹrẹ yìí wíwò do jẹ wàá yà tó wẹrẹ yìí ẹwọ ka nka yẹ dɔnna ma na nkɛ ma ma lɛ mɛ kinyɔ nɔ ma wɛrɛ ma dɔba nyɛ yɔ yi dɔkɛ. ثالثة وعشرون أحق الناس بالإكرام أمك هناك أنا برطوله كودباني وكيكي أنا بنيام ثم أبوك أولا من أدا وعلم يكا أن الجنة تحت أقدام الأمهات يكا الجنة بناي فتحوا ulwa onye yani ewe ewa na hodo wa kuna zete liwan iblubura imekawana dake rabi wa 20 ihzar ukukul walidain nuzilile o imelero katenyo na da wa godbahuma ati oyi duwaye fatashka fi dunya wal akhirah do me ko wana nyiri dibi ine hono na takwa dere ma la ko wasa amiluka auladaka en leba me hi ejiu bi misli ma ta'mal bihi walidayka nguri me la na kai wa me honya wana dawan en lai me hi dak ha me sawa ishurun anato ohura he idza talabta shay'an min walidayka an sunu we se hono wanya wana dawa fatalattaf bihima tanwasum meneka arwaka adama eke skul ayawe adam ama ne do ajaze nta waka waka eke skul situ ya adama uwe no no ko ni kama he oni kama ta nwaka. ehe ka we no mu ne ka bedo sheke hono ni an wanya ya ni skul do we de isi hotel in in ya do wa ana so wa in do ka ana ka dole ka eh ara na suka ka onye ke hire chechen adam ke yani wono ku hinapoti e wero ka bo onye ndo ai do tanwa somo ne to wala tuksir talabatuka li alla tazajihim asur oy ku seroro chatana me akale mo son ezo ewala ewala hibairo wele nechi ewa hiwe wala re na ore ka aticha re ka hiwesa agu asur disturb na asur asur eroro oy si hunu wana chatana me chatana me chatana me دوك سادس وعشرون إذا أصبحت قادرا على كسب الرزق فعمل ولا نكتا كوا مزي هنا وا ولا ولا هارا ولا بلا ولا نكتا مكرا مكرا wasaid walideka do wagonya wana dawo wasai kae onya wana dawo no kwa ele na enyo ndo kwa me ako wakoso koro we kosan ako ni school we ni school ba se ka school ru na ide e chigoli do fi chigoli do labi ne dɔki saabiya wa ishurun inna walidayka alayka haqqan adawa no nyaw eni haki tora reso wali zawjika alayka haqqan usiwa eni haki tora reso fata kulli zi hakin haqahu shayara la sabi sabara tora la ay kono sayon wa hawil duwa masawole tawfiki bainahuma in ihtalafa kawa kowa jere wa meka enne doyen anawika enne nyojinye wa mukalet na kanni onyawo nrusew enne jaze وقدم الهداية للجانبين سيرا أوكي أنياو رداو سالي أنياو رداو أتسيو واسي سانا يداو أو أنياو تنوشاي واسوزي كسيو أيه ìfọwọ́n mọ ọrụ ọrụ osi ha na ọrụ ọrụ na agụ ka ada anabọ ọba asụsọrị na ọnyan aṣẹkẹ na ayọrọ ka na na chahụ n'ohe ọ dọba na ọrụ ekwụta nwa asị ocheche asuye se waya ta do ahe eh aka hanan na me semere kuma se 50000 ni nya doga so me ha se me ama wa no onye no yala so onye wole yala so doka onye na ndo ada se baruwo onye onye na bara hon oye ko na were leta nwasi ya ile were oye gwasị nwa ga anya nka nọ n'ụrụ ya ọnụ ọkụ esi ha ọnyaahụ asụsa ya arịsa wee dosi dota dosi ya ndọka kwa kwa ozi ọnụ na ọwa dọnị na ya ile were eje nye ya kuni n'ụwa ya ka wee nye ka ịhụ na osi ọrọnyawa ọgwụrụ ya ya na ehi na abajo na otete asai kai bo ya jina yo seo do seo na wara je le nne de de ta so re so shin shin do nyam ka e, ezi enu na le je ona okuri le wore o ko e ba ho so a be ba onye na oro oro we ga ke daje onya we ne daje yo e lo ka je be se guy kai za ba osibo se kwe ne tinyi na nyan ma bo se ya wore o da ka ya ka bo du anyan Okay. الثامن والعشرون إذا اختصم أبواك مع زوجتك أوكي نجازي onyawon la dawri le seo fakun hakiman be ino kale ya sai kai be ure ko yi be ure na ba ko seo do ahe sa sa be me ure nyono no ni be mai ko we we we ono du we sile am o ko nu ura ko yi nko ure mle no ure ko da mm je wo bo mo kale wa fam annaka ma'aha kawaya fe in kana alhaka bi janibiha ana ka idan ne da idan wa anta mutar li tardiyatihima amma ewo ababa we ko pon kai ona me waya pe amma ababa we so ne re kai abonya ona mani zani hena do manu kon ho ona ra di salary do se ke ya na ya ababa we kai wa hine wa ina ka waya pe wan

ehem na honya mu su pepa ma e sono ma e nwura ono me o de me ko ra e nwa me se mo so ka mka bone na ka no ka ma ma se dim eme ko ya ni e huse emere wa ka ko wa ke bu zon amuti yo ama ababa ka na e ni nyono ka ya gwa ne ya babo asu babo kama akala yo ile nu me ma ile ya na na wi jannaka تاسع وعشرون إذا اختلفت مع أبواك في الزواج والطلاق أوكي إجاني أو إجاني للي أو أتداو أو نياو إني لي أو نانو ناني إكنا دتوا والطلاق أو كواجا إجاو أكوانيا صن أو واجا أو صن إجاو أكفاكم إلى الشرع فهو خير أو لكم يعني فكاريو نو أكوني شريعة أنا بابا قوة يا باونن asoka ka anya kono kusiria ala nan yani ndo sala dua samme do nyawo kusiria no nyirizin samme da da ko waji se uja wo nyirizin na ko wana haraka na loka usiwo no malaka ka ahu ni hono no ho nka adam wa hu ni hono na mai na raho sai mai nyon so je ba ni akishiria omo kale edere samme na bonye na ame e wana ba da samme do ka ko hu ni hi samme do ekusa manyo should be something na na ikaye onyi ome onyi kima eh, ebile kene kene ebe eh, ka goka e eh. ome ọ o oh, oh, na de nyuwa tini here ore bada tini ara go wa na akwa akwa wa ye n doko asalasun ana to hure o oh. du'a ul walidain mustajabu bil khair wa sha'a wa shar were aduwa lada ini diwi fa du'a ahuma alayka bi shar sile nwa aso wo lada o to dile ye ka du'a ya agoka wa ka wa nadule ka wa manada ka eh, na na boro da ban na wo asa ma bala dole ka aduwe ye china he su koron asa ka wa na he ure ka oh <laughs> mala ma da ba ne me pa wa be se eh, na ka wa me ato don't allow that haa dia wà sàlà sun ànàtu owu na ụtụrụ kụnya ta addama anà wà mibiri arịrịọ awà mi boro kàlà na kama saba nà sàbụ ọ nọ akwọ ọ rọ hụ ọ nọ akwọ nị kọla sọla ọlịsala ọ ntọmọli sọla ọlịsala ọ kaminara kabeghari ọ ịnị bịa ọ dị mụ shi atama rọjul ọ alị de ọ na ọ ikọ ụjọ nọ nụ ọkpọ dị ọ nọ nọ ọ ọ ọkụnyanọ nọ nọ dị ọ nọ yaasopu ويصب الله ويصب أمه na كونيا نو هتوا يعني ولنا كونيا دا فيصب أمه دورنا o كونيا ewa kwa hwa won e woro no kwa e na e wana kura e ana me kai oro be do ka ti kana kana onya won o won dake sania wa salasun o uhure o toreba zur walidayka fi hayatihima wa ba'da mautihima we honya wona daw eme inehe atawa le mana ka era chedete watasaddaqa anhuma duwa me sadaka enlei ene evanon ana kala do misa kutusha na sanawa dok waqtir min du'a huma duwa hura meroro e wa ina du'a qailan o ka kai e. rabbik firli wali walidayya o moli jeivim ate onyama ladam rabbi irhamhuma kama rabbayani sagira omuli nawa wayam nawa bayam zale omuli nawa bayan eba kama rabbayani sagira asma keme wayam de pam me buzu ya nai kai anyi sa me me enne ko sola de ya hola ne e shason de ya shason omuli nabo baba mayam bakawana wa mani baduwa ewa eh eh eh la sete adua ono wa ile so sasana bɛ ele ana ko ko bɛ ene kaifa auladina in le ami pozi yani wa se bele bilana woro ka wala me anaba ka go wo tile su oje wata resun so inshallah iba jere wele ila ko anana na be etina bu kabair o na ke akuga dang dang wewe so non na ni وعليكم السلام نعم نعم naam ana ko dawela to dan adana rewa mislam do wa sawela do nyame ka hewa amma su ba duwa yawa ana kana ba misla mun tumur sallallahu alaihi wasallam o kono chede hunu bo mori kono hewa o chede non kono ba duwa ala ba chede no so isa sunu no just iblana la meka wada wono nya wa ntu muri to dane na he but still still see them wallahu ta'ala ala wa alaikum salam na'am mm eh, na wataala oko wawo gbere wa kureko e na ka goro ni kahiri e eh, islamic state now eh, na islamic state e na ko kumuri na be you have to annex your border oyeko so e na goro were ntu muri sallam mere mere medina dara rumaka da dane hunen an rekorda ba ay kon so yes instead of ka wa na hele na anya na goro na ken ne do e ala wa ko mi dawa wa wa ala wa e ka wa mi dawa e bele okure because is jihad wa na ko li agli dawa e hona ka wa ya ko na now wa be ka wa shi de take ya buwasi ya da like roha fi din so actually take ya mi dawa na wa kawaida wezi tijizia ne do wayo ndai yani uh, tax anaka are uh, impose on di kufa anai on islamic state for protecting you or ke ye take ke custody of your affair obi ni ka ile onore ya bo wana yo ndai ne oni ka ti bo holte za oni oni ko za ono do da da onore ba tora so emuni mi ezenen wanyi dawa ezenen ebe wa na be dawa we mi dawa tebira do na yo pakee ko ere na goro wa na bro ko mi dawa na mi dure ko mo na wata ere na goro na wa in kahiri on we bere ko na mi dure ki jihad ga he ba an jihad le dafe dan jihad talab an jihad na ka si protect ya hona onde na ya ko na na da da bana ngwe hitui o ko to ya ku jihad dan jihad talab yani ya ko na ya ko na na ka na edo yo ko So you start from those that close to you. Amewa roho anaine mwana kazo sa no wana odoko togu to have. Oyo kwa wana me Allah Ta'ala ala. Okay, uh, mara answer na ebe mbe kwa kale okay. Now I'm not kunya na any question. Sisters, any question? So alhamdulillah. Wa alaikum salam. نعم نعم ọ̀rẹ́ pàdánù kọ́ ọ̀rọ̀ kwada ọ̀hún lórí ka anyị jenye lórí ka ọ̀rọ̀ wa ká kẹ́nẹ́kẹ́nẹ́ ọ̀dọ̀ pàdánù ọ̀yẹ̀kọ́ wàmùr wa anha anil munkar wa arid anil jahilin wa ka yada karamo da du yada hunu dibi duwa ce hunne arumaya so wa ya kadono no ma ona on ma kure kan ego ba kure ka kenen da ka adawa mura janka janga down we are just wasting your time e ko nabi islam wa ke wa arid anil jahilin sai hunne arumaya da wa rafa sai huwe bilane bilane bilako wa me ani bloke jozo weche kwa dawa wa nyam kwadan ana sige ida ke chi yang chi eh, chi hun ani bloke nan ro weche kwa dawa abe le ore mele chi do kwadan ho but islam al af al o oh, yi jebe o ko dono mele no ni hin amadu jebe do sha hona ebo eh, ho ya ke se me ko do me ore wale me vale ma welu ka ana ka we me dai ka ye ago ka we me dai me hunabo amana nyaza akụkọ mewure duru kọwacha ịhụ na ụfọdụ ọrịa ebele okwuru ka nwahie ọrịa na ka ewe e nwahie onye kwo ijọ na onye ahụ dụ ụnya agwọ ka anyị nọn anyị onye ahụ na ụhụ ọrụ anyị ebe onye ọnụ kọwa azọ mmiri nọ nri especially na bi driver ọzọ si dọba na akọ na ọrụ akọ sọwa egwu sawa driver ekisa mene ni maba me wa hdo ba ro ro sele ka e wa ba na oda kono e wa se ata kan da do ko sha hon le oda wa na na ka wa se kwa ho non ko kuro ka po na jugo non me na wa na da na so e ka ke mi ho ponu e be bire islam o be e bire ko mo ona ha ko wa da mori ki gba anya mu sha ho na ndo e blood money so mere ko so na be the best no muri na wa do me ka ya jere na bode ana ramadan agurete oda try me aguru ka wani question alhamdulillah ka wara ye nene and i also want you come let me read more because more role role there ko na is the discuss the the can set it so i me ro kama ka ramadan e tuan some preparation na na nya ni da ni ramadan no ka ka do that is do choka ye no ye mu ramadan ko ne hura ramadan ni ya ka je ni role na to ni jumat do suwe eho seba to somu na be anya nyi na meke ko de se brodo na wa we na do suwe da ya me gini kenen ka were bote nyanwa we te nyanwa ramadan anen but all all right eh, eh me ni la apako ni asem kamo eh da right so no all right ro boran de lo ki temte spiritually sure te nyanwa for ramadan so try how would you do in chodo watora then there are so many tips on uh, ramadan you need to lis ten to them alaika manara kama aya mile listen to me ata me tinye ngwa ndemi tinye ngwa ndao ne ke weni dame na mama ashona za <laughs> kadona kala huma bi hamdi ka shadu la ilaha illa ant asakuruka wa tubu ilayhi ahisa sabe ni hinan ahate uru ahoke wele ahisa sabe ahanche abeme hinan ne ba format na donya delete